حول ولا السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى الحديث السابع والثمانين وسبعمائة وعن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن بيع الصبرة من التمر التي لا يعلم مكيلها بالخيل المسمى من التمر رواه مسلم وعن معمر بن عبد الله رضي الله عنه قال إني كنت أسمع رسول الله صلى الله عليه وسلم يقول الطعام بالطعام مثلا بمثل وكان طعامنا يوم وكان طعامنا يومئذ الشعير رواه مسلم الحمد لله أوعدك لي حوات ذاتي القوة نبال الغلة طويلي أعادنا الله وإياكم منه اللهم صل على النبي حديث على طفاة وجاء به جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الصبرة من التمر عن بيع الصبرة من التمر التي لا يعلم مكيلها بالكيل المسمى من التمر رواه حديث جابر بن عبد الله wọ́n ní alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọmọ kọ̀ọ̀kan wa láti ta àkójọpọ̀ dẹ̀bínù tá a máa yẹ mọ́tòtò jẹ́ àkójọpọ̀ dẹ̀bínù tá a máa yẹ mọ́tòtò jẹ́ pẹ̀lú dẹ̀bínù míì tá a máa yẹ mọ́tòtò jẹ́. ẹ gbọdọ ta àkójọpọ̀ dẹbínú tẹ ẹ ma ye mútu tọ jẹ ẹ ma ye kóńgò tọ jẹ pẹ̀lú dẹbínú mi tá a ma ye kóńgò tọ jẹ kílódé nítorí wípé dẹbínú bẹ nínú àwọn oúnjẹ tí rìbá wọ anabi sallallahu alaihi ó sì fi hàn wá pé káfí oúnjẹ tí rìbáwọ̀ fi gba pààrọ̀ ọrú rẹ̀ tí rìbáwọ̀ ilẹ̀ mẹtìlẹ̀n bí mẹtìl yẹdẹ́n bí yẹd ẹ̀yà àfikọ́jẹ́ ife. ọmọ wa tó lọ. fún mi ìwọ náà gbà mí jọ dọ́gba ló ìwọ náà gbà ṣùgbọ́n gbà tí àwọn afẹ́ fi dẹ́bìnù afẹ́ fi pààrọ̀ dẹ́bìnù ó tilẹ̀ jẹ́ pé fún mi ìwọ náà gbà ti ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n àti èrè mẹ́tìlẹ́n bíi méjì wọn ò dọ́gba nítorí pé èyí tá a kójọ tá a tà láì kó wọn ó ṣeé ṣe kọ́ pọ̀ ju eléyìí tá a fẹ́ fi gba pààrọ̀ rẹ̀ tá a wọn lọ ó sì ṣeéṣe kọ́ má tó ó ṣeéṣe kọ́ má tó a sì ti sọ yìí pé aṣọ́kò fi ziyadati fi bab ar-riba katahaqquqiha aṣọ́kò fi ziyada katahaqquqiha ìmọ̀ ṣe ìmẹ́jì pé ṣé ọkọ̀ òjùká lọ ọkọ̀ òjùká lọ ó dàbí ìgbà tó ti kọ́ àmàdájú pọ̀kan òjùká lọ torí délé àà tábẹ̀ tó bá lọ jẹ́ pé ẹ̀ṣẹ̀ yìí àbí alqamh àbí almalh lábẹ́ fífi apààrọ̀ dẹ̀bínú àti wọn amẹyẹ kóńgò tí dẹ̀bínú wọn ṣùgbọ́n amẹyẹ kóńgò tí iyọ̀ wọn eléyìí ò burú lópin ìgbà tó bá gbé gbà ìwọ náà gbà tiẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọn ọba ti jọra wọn kí lọ́sẹ̀ kù wọn náà ní ataqabud. fún mi tí fún mi bá ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n jọra wọn kò sí wàhálà àmọ́ tó bá ké nǹkan kan náà ni fún mi kò tó gba bọ́ǹdù five hundred naira yìí. kí n fi kó gbogbo owó tó wà nínú drọ rẹ tọ́tọ́ sẹ́wọ̀n pé one two five hundred naira àti máa ìtọ́jà yìí lónìí fifty thousand naira jẹ́ fi kó gbogbo tó wà nínú drọ rẹ sọ́wọ́n fáwọn sílẹ̀ sílẹ̀ àti owó ẹ̀yọ àti gbogbo ẹ̀ náà bá bó tilẹ̀ jẹ́ pé àwọn one thousand náà wà nínú jẹ́ fi kó tọ́tọ́ tọ́tọ́ torí pé eléyìí báyìí ìgbà tá a ti kà á títà àwọn máa kà á wò ó ṣeé ṣe kó ṣe kíni kọ́mọ́tò eléyìí tó wà ní kíkà ó sì ṣeé ṣe kó ju èyí tó wà ní kíkà lọ. والشك في الزيادة كتحقق ترى تجربة بين أكو رايتي أن يقبع ẹgbẹ́ àpò ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ́gbà àpò ráìtì á sì mọ̀ pé fifty kilograms ló wà nínú àpò ráìtì èmi á sọ pé jẹ́ kí n fi kó gbogbo ráìsì tó wà nínú fáàmù rẹ̀ ní ìsinmi ìsinmi àpérè rẹ̀ ẹ má wulẹ̀ já wọn tọ́tọ́ tọ́tọ́ wọ́n ti wọn eléyìí náà láwọn ètò ògùn ní oníjọ́ jẹ́ rìbá eléyìí túmọ̀ sí tó bá ti dórí sí náà kọ́ndíṣọ̀n méjì àtàmásóló wọ́tàkọ́ọ̀bù àtàmásóló ọtọkọọbù àwọn owó yẹn gbọ́dọ̀ dọ́gba ó sì gbọ́dọ̀ jẹ pé fún mi ìwọ náà gbà tí owó ọba ti jẹ yàkan náà condition pẹ̀lú kù òun náà ni ọtọkọọbù fún mi ìwọ náà gbà àmọ́ ọkàn pọ̀ tó sí wàhálà mi ṣe ìdọ́kítàlẹ́ fẹ́ sáré ilẹ̀ ìhùwù kẹ́yìn fẹ́ ìdàgánà yẹ̀dẹ́nu eléyìí jẹ́ àdìsí alákòókò lónìí àníná Muslim ń lo gbé jáde sábà wọ́n yín sàdédé fún oúnjẹ oríṣi kan náà ti gba pààrọ̀ ọmọ rẹ̀ nígbà tí èsì tó wọn ò gbádùn ṣùgbọ́n nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé oríṣi kan náà ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ ń bìkan gbẹgbẹdẹ bínú tẹ́lẹ̀ lágbèjú ẹ oríṣi rẹ̀ gbégbá ọpẹgbẹ́ rẹ̀ so wọ́n fẹ́ foríṣi kan pààrọ̀ oríṣi mi yẹs ayé rẹ wà ṣùgbọ́n a gbọ́dọ̀ rí i pé ọkàn ojú kan lọ torí pé owó tí rìbá wọ̀ owó tí rìbá aláfisọ ipe tó bá dé dẹ́bìnú kan wà sẹ́fẹ́ fi gba pààrọ̀ mi wọn wá gbé wábi tí wọ́n ti gba pààrọ̀ àfi lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ yọ kóró kúrò nínú rẹ̀ afẹ́fẹ́ wá gba pààrọ̀ etí kóró wà nù rẹ̀ tọ́tọ́ kọ̀tọ́ bó tilẹ̀ jẹ́ pé wíwọ̀n táwọn dẹ́bìnú pípọ̀ rẹ̀ láwọn kìí ṣe wíwúwo rẹ̀. torí pé oríṣi méjì ni mẹ́sì máa ń wọn nǹkan níbi tó bá fẹ́ ra ráì ṣé wíwúwo rẹ̀ wọ́n wọ̀n ni àbí pípọ̀ rẹ̀ náà pípọ̀ rẹ̀ wọ́n wọ̀n àmọ́ tá a bá fẹ́ rẹ̀ ránkọ́ wíwúwo rẹ̀ wọ́n wọ̀n ṣùgbọ́n lọ́dà ti ń ta dẹ́bí nù kèése wú kèése púpọ̀ rẹ̀ làwọn máa wà wúwúwo rẹ̀ wọ́n máa wà ìrọ̀ wọn ti ní òṣùwọ̀n tó máa fi wọ̀n tó bá sọ pé mo fẹ́ ra dẹ́bínù wọ́n sọ pé kìlógíráàmù mélòó tó máa ń dárúkọ kìlógíráàmù wúwúwo nǹkan ni wọ́n ń wà. tọ́ ṣùgbọ́n tí wọ́n sọ pé makíìlì lédè lárúbáwá wọ́n sọ pé mawzun lédè lárúbáwá yorùbá yìí wọ́ ha àfi kéèyàn ọmọ akọ máa sọ ní ìsèlérà sọ pé makil níta wọn mawzun níta wọn ọ mọ àti dictionary ní wọn pé makil níta wọn mawzun níta wọn ok ẹni tó bá ń kà yọ mọ pé makil àti mawzun níta wọn wọn túmọ̀ rẹ so ani láti sọ pé makil ntí wọn ń wọn púpọ̀ rẹ̀ mọ̀ọ́dún ntí wọn ń wọn wúwúwo rẹ̀ tontori ẹ̀ tí máa ń sọ nínú tí ra tó kẹ́ pé makil ntí wọn ń wọn púpọ̀ rẹ̀ tó bá sọ pé mọ̀ọ́dún ntí wọn wọn wúwo rẹ̀ rìsọ́ọ̀tì makil ẹni tí wọ́n ń wọn púpọ̀ rẹ̀ rìsọ́ọ̀tì tí ẹnìkan sọ pé mood sáà fọ́ọ̀rù àbí òye wa ẹ̀hẹ́n ẹ̀ máa kọ́ pé فأتي النبي صلى الله عليه وآله وسلم بتمر هو الفرق wọ́n á gbé dàbínù wá bá nàbì sallallahu alaihi wasallam dàbínù yẹn tó bàtíà. ẹnjẹ bá ti wọn púpọ̀ rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ ó túmọ̀ sí pé módù ẹnìkan módù mélòó yóò túmọ̀ sí fáà ẹnìkan fáà kan módù mẹ́rin yóò tún túmọ̀ sí ọ́sùn torí pé wíṣkù kan ṣe tún náà sọ́ọ̀rọ̀ wọ́sọ́ọ̀rọ̀ arba'atu amdadin bi muddi nabi sallallahu alayhi wa sallam sixty times four two hundred and. forty mot ẹni wíṣkù kan tòtò máa ń sọ̀rọ̀ wíṣkù kan gàrí òun náà ni wíṣkù kan rẹ̀ nítorí pé pípọ̀ làwọn irú báàgì tá a ní fún wíṣkù kan ìrẹsì rọ́pìlì irú rẹ̀ náà lánídìí fún wíṣkù kan gàrí bó tilẹ̀ jẹ́ pé èyí tá a lè ní ìdìbò gàrí ni má tóbi bíi ti ráìsì orí ráìsì gàrí máa ń kíkọ á kíkọ túláàsì tó lè kí ráìsì pọ̀ túláàsì kò lè kí pọ̀ túláàsì àmọ́ tá a máa wọn wúwo rẹ̀ gẹ́gẹ́ bí ẹran rìsọ́ọ̀tù tí wọ́n máa já sí kí ni gram àbí kìlógrámàt gram àbí kìlógrams. Sàdéjì náà wá sọ pé wúzínà. So

yóò máa fi hàn yín pé ọgbọ ní tààrà ni kìí ṣe pọ gbọ lọ́dọ̀ ẹ gbọgbọ kí wọn sì gbọ́ nǹkan tààrà ó máa ń lapa lọ́dọ̀ ẹni tá a sọ fún ju pé wọn ní wọn pè lọ lè má dá torí pé wọn ní wọn pè irọ́ máa pọ̀ mbẹ ẹ dákun gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ sẹ́ ẹ gbọ́ ni àbí ẹ̀yin náà àbí òye wa ah, ni ẹnu ẹni tó ń sọ báyìí tì mí ni ọba ni àmọ́ ẹ ẹ wọn gbà tí ẹnìkan lọ gbọ òun náà wá lóun gbọ́ pé lóun gbọ́ fà á ìgbà tó bá sọ bá òkè òkè bàbà ń yẹ rẹ pé tí ò ní tí ò tí ò ní kìmíkà torí ló pé àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ń sọ báwọn ti gbọ́rọ̀ mọ̀ gbọ́ ẹ̀ mọ̀ gbọ́ yìí olórin pọ̀ olórin pọ̀ tó sẹ́sì mọ̀ pé àwọn èèyàn láyè ti ti wọn gbogbo tí wọn ò rí gbogbo tí wọn gbọ́ wọn mọ̀ sọ fáwọn kọ́ kọ́dà ẹ̀ lómi ti tẹ́tẹ́ láti búra lórí irọ́ àbí ẹ̀kọ́ ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àìmọ̀ irọ́ ti pamọ́ ní nítorí wọn gbọ́ lẹ́nu rẹ wọn láwọn gbọ́ wọn ti tó lé búra wọ láìtẹ̀láì à ah, láìtẹ̀láì. lórí rọ làwọn sọhábà bí wọn tẹsẹ ń jíṣẹ́ pé àwọn gbọrọ ọpàtàkì ẹ wá wọ àwọn tó dé lẹ́yìn wọn náà làwọn náà dìbò àwọn tó tún tẹ̀lé wọn náà làwọn náà dìbò náà lọ wá di ilmul mustalah torí dáhùn bá sọ pé sẹmẹǹtì ọ yàtọ̀ sí annahu qala annahu qala sàn wípé ọ sọ pé wípé ọ sọ pé. sáà pé gbogbo yẹn lè sọ pé wí pé ọ sọ pé wí pé lágbájá sọ pé sáà pé kò nẹ́sẹ̀sìrì kọjá pọ̀ gbọ̀ mọ gbọ́ tí lágbájá ń sọ pé ẹnìkan á sọ pé tí ẹ gbọ́ ní àbí ọ̀pọ̀ ọ̀gbádùn ó ní mọ gbọ́ èyí ò ní ìdílé rẹ̀ hàtẹ́tẹ́ni ọba mi sọ̀rọ̀ ṣe ẹ̀yin lọ́ba tó àbẹ́lò nìkó tó ọba gbèdè lọ gbèdè tó gbogbo eléyàn ó máa ń fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ kì í jẹ́ kí problem wọn wà unlike ìgbà tẹ́nìkan bá ń sọ pé ẹ wọ́n ní pé wọ́n sọ pé wọ́n wá lọ́sẹ̀lẹ̀ pé sẹ́yìn pé pépépé ń ti ń pọ̀ ó túmọ̀ sí pé rọ́wà bẹ́ẹ̀ lókè gbogbo àwọn àròyìn tẹ́yìn máa fẹ́ lómi tẹ́yìn náà gbọ́ ni sẹ́yìn fẹ́ gbọ́ ẹ̀mẹ́yẹrọ ẹ̀mẹ́yẹrọ náà àgbàlagbà ẹ̀kọ́ ara ẹ̀mẹ́yẹrọ tágbàlagbà ń pa láyè àwọn sọ̀hábà ẹ̀ wọ́n wà wọ́n ní díkà bí nǹkan bá ti ṣẹlẹ̀ kankan wọ́n máa wù rọ́bì ọ̀bọ̀ àwọn àyè ó ní mo gbọ́ dáná fi sọ̀rọ̀ bá àrùn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ mo fi pààrà tẹ́ẹ̀bà fóúnjẹ pààrọ̀ oúnjẹ tẹ́ẹ̀bà fóúnjẹ pààrọ̀ oúnjẹ mẹ́tìlẹ̀ mbẹ̀mẹ́tìlẹ̀ wọn gbọ́dọ̀ jọ gbọọgba wọn gbọ́dọ̀ jẹ dọ́gba ńdọ́gba ọ̀kan gbọ́dọ̀ pọ̀jù kan lọ. وكان طعام وكان طعامنا يومئذ الشعير oúnjẹ wa lọ́jọ́ tá nàbí ṣe ń sọ̀rọ̀ yìí ni aṣàì ìyẹn ni fún àwọn èèyàn tó pọ̀ jù àwọn èèyàn tó pọ̀ jù oúnjẹ wọn gbà yẹn ni kí ni aṣàì. sètò àmì dára bụ sọ yọ kárí gbogbo oúnjẹ ni àbí àtọ̀hán èyí tí wọ́n ń pè bẹ́ẹ̀ nínú tẹminọ́lọ́jì wọn láwùjọ yẹn ń gbà yẹn torí náà ìtòrí rẹ náà ni apá kan náà olùmọ̀wò gbé èyí tó jẹ́ kí rìbá fọwọ́ nù nǹkan mẹ́rin yòókù tí ń mẹ́fà kojú nígbà tó ń sọ pé sábà bí tó pa mẹ́rin yòókù pọ̀ ètò yàtọ̀ sí gold and silver òun náà ní apá jíjẹ tọ́jú oúnjẹ ilé ìlọrọ alimami shafi'i alimami shafi'i bó tilẹ̀ jẹ́ pé eléyìí ọ̀lágbára tó ọ̀rọ̀ máàlì ọ̀rọ̀ lágbára dùn tó ń sọ yìí pé alẹ́ kọ̀tìyà tó wọlé dìkọ̀ alẹ́kẹ̀tẹ̀yàtò wọlẹ́dẹ̀kọ̀ àá máa fi sóúnjẹ àá máa fi sóúnjẹ láì bójú oúnjẹ mi àá sì máa kó pamọ́ fúngbà tuntun àá máa fi sóúnjẹ àá sì máa kó pamọ́ fúngbà tuntun níta bá máa fi sóúnjẹ kìí kà sí pé àá máa jẹ lóúnjẹ àá jẹ lóúnjẹ ó túmọ̀ sí pé àìmú lómi ẹ ń jẹ mango ni abẹ́ mu náà ẹ wò dáadáa ṣé mò ń jẹ mango lẹ́ẹ̀ máa àbí mò mu mango mo ń mu ni ní Yorùbá lẹ́wọ̀ ní Lárúbáwá lẹ́wọ̀ wọ́n máa jẹ ni wọ́n sọ pé aṣọ́rọ̀ bọ̀lùmáńjá àkọlù lùmáńjá gbogbo èdè bá àtúkọ ọkọ mẹsìn máa sọ wọn wá gbé yorùbá fún ọlábọ gbé lárúbá fún yorùbá wọn sọ pé pọ́ǹ sọ haúsá pọ́ǹ sọ yorùbá àwọn yẹn sọ pé àwọn mú mango tẹ́ ẹ máa mú sàn ní abẹ́ ẹ máa jẹ àmà mú ní lárúbá wọn máa jẹ yìí ẹ sọ pé àjọyọ̀ bòlòbòlòtòkọ àá kó lòlòbòlòtòkọ náà la sọ pé wọn á pé olódò bá làwọn àbá àtúnkọ yín lè tó. E ìwọ sì fẹ́ ṣiṣẹ́ mi ju kí o lọ fa ọwọ́ awùwọ́ lọlẹ̀ lárúbáwá ọlọ kọ́ civilization èdè yẹn wọ́n táwọn afáàyàn bá mọ lárúbáwá ò ní lórí pé yé wa lórí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọkà sọ pé òrìdó an ọmsikẹl máa hà òrìdó an ọmsikẹl máa hà bẹ́ẹ̀ máa túmọ̀ rẹ̀ kó n fẹ́ tọ̀ mí haúsá ni sọ mo rò pé wa lórí haúsá sọ pé ńlá sẹ́ni ká mọ̀lúwa ríru àdúnsí kàlùmá mo rò pé yé wọn fẹ́ gbómi mú gbómi mú báwo a máa ti pọ̀ pálí ẹ̀ẹ́n tó eléyìí jẹba tó ọ̀pọ̀ àmú ń bẹ̀ yẹn kí náà gbàdérò pẹ̀lú torí pé nínú àwọn àdéhìí kan kún ma ọ̀pọ̀ wa. nínú hadithi almufarra ẹni tí ó mú àgùntàn tó so mọ́lẹ̀ fúngbà pípẹ́ tí mílìkì wá ń péjọ sínú ọyàn àgùntàn tí wá ń péjọ tí wá ń péjọ tí wá ń péjọ tó wọ́n ò sì fún tọ́wọ́ á pẹ́ títí títí mílìkì tó wà nù ọyàn àgùntàn yẹn ó kó kí àwọn arùn pé àgùntàn yẹn tóbi o ìwọ àwọn àgbọ̀n pé mílìkì ló péjọ sínú ọyàn rẹ̀ ọba rà lérò pé yẹn tóbi o bẹ́ẹ̀ kàtẹ́ mú délé tẹ́ mú délé ìlọmọ rẹ bá ń ké ní ẹjẹ á fún wàrà rẹ wò wọn bá fún wọn bá fún wọn bá fún àgùntàn bá di pẹ́ẹ́lí tó eléyàn ni mùsọ̀rà ànábì sallallahu alaihi wasallam ni ẹni tí wọn bá jà ń bábà ààyè wà fún láti mú kanu méjì nínú kọ́ àgùntàn yẹn padà wàsọ̀ọ̀án mẹ́ntàm wàsọ̀ọ̀án mẹ́ntàm tọ ó dá padà àti múdù mẹ́rin dẹbí nù. tó bá sì wẹ̀ wà á fara mọ́ gbèsè àti tùmọ̀tà lò àdìsí wa. Aha la samra la samra yóò dá padà pẹ̀lú múdù kan nínú oúnjẹ. No oúnjẹ wo nítorí pé majority àdìsí ń sọ̀rọ̀ dẹ́bí nù àdìsí wa sọ pé mi ń tọ̀ àmì ṣé tọ̀ àmì yẹn ni támùrù ni àbí tọ̀ àmù tó yẹ pé ni wọ́n mọ̀ láwùjọ àwọn tó bá sọ pé tọ̀ àmù because ọ̀hàn ibi láyé ànábì sallallahu alaihi wasallam tó bá sọ pé tọ̀ àmù ní dẹ́gbà lérò pẹ̀lú rẹ̀ ní albọ́rù albor ti ṣe alqamh wait wọn náà máa sábà ń pè bọ̀ á. adégbé sàábé yìí ní ìsìn wọn tún fi hàn án márùnmá wọn fi hàn án pé àfọ̀hámù náà tó lè túmọ̀ sí àṣàyè gbàtẹ lẹ́yìn kò sí lórí dágbọ yé ọ wà lórí pé bàámu gánà fi sọ mẹyẹ ọkàlì gbogbo ń jẹ tí wọn bá máa wọn púpọ̀ rẹ̀ gbà tó jẹ tí wọn lọ́jọ́ ẹ̀sìn jẹ́ ṣàyí ọwọ́ bẹ̀ àbí ọwọ́ bẹ̀ ọwọ́ táwa lè pààrọ̀ gàrí pẹ̀lú gàrí gàrí pupa àti gàrí funfun ọtọ ọtọ sí ó sì gbà fún táwọn alẹ́ fi èlùbọ́ alẹ́ fi pààrọ̀ lápò ẹ̀rọ nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kà máa sọ̀rọ̀ náà náà náà láàbà o náà bó láti wá sí lè lọ àbí lọ lè ọ̀kan ìyàtọ̀ síra wọn. ọ̀làrun àlà. ẹ̀sọ́ pé lùbọ́ ni lápò. náà bẹ́ẹ̀ ni nìbàdàn. èlùbọ́ ni lápò. tẹ́ bá lọ fẹ́ ra ọkà nílé oúnjẹ nìbàdàn. mo rò pé ẹ̀ tí ì jọ nílé oúnjẹ nìbàdàn. ọ̀dà àgbà yìí èmi lẹ́nu gbàá. ó lẹ́nu gbàá lè máa pe lábúlámọ̀ làmọ́ lábú nílùú. tọ́wá tẹ́ rú bàtà. má bẹ mùsùlùmí ọkàn gbọ́dọ̀ dùkà lọ sóyè yín ẹ̀yìn torí lọ́dọ̀ tiwọn àti láfú àtẹlùbọ́ mo rò pé nígbà wọn fẹ́ mọ ìyàtọ̀ láàrin wọn wọn múná lọ ṣòkó ti wà lọ́dọ̀ tiwọn lọ báyọ̀ wọn sì fi ń gbà àwọn tí wọn fi dínwó wọn funfun nù ló fa so yẹn kò sọ níbí ìyàtọ̀ wà àti níbòmí ìyàtọ̀ wà bòde wà ṣé wọ́n lè dúró àwọn ọ̀rọ̀ náà ẹ o tẹ́bá ṣe sì í pé nǹkan kan náà ni wọ́n tó bá dúró àwọn ẹ dáràn ẹ̀ẹ́n agbábẹ́ ó léwu tẹ́mọ̀ kẹ́rù ọ̀dọ́ tí wọ́n bẹ̀ àwọn ní kò sí yàtọ̀ àwọn náà mọ̀ jàǹbá ni wọ́n mọ̀ yàtọ̀ bọ̀tọ̀ àwọn ọ̀fẹ́ rọ́ńdẹ́ tó ọ̀wọ̀n èyí tó dínwó làwọn wà. sòtẹ́ ẹ̀yìn eh, àgbọ̀yé tí wọ́n láwọn á lò ní àbí ti gbà má ti fi yorùbá má ti fi yorùbá ni wọn ò bá àmọ́ gbà wọ́n yàtọ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ so agbọ́nbẹ́ ń àǹfààní wọn sún mọ́ra wọn ṣùgbọ́n oríṣi wọn èsì nǹkan kan náà àbí òye wa sẹ́nìkan máa ń bá wọn fà á pé á kéka wàhálà ìwọ̀n ìsìn kankan wàhálà ìwọ̀n ìsìn kankan ọ̀nbẹ́ni wa ní ìsìn tó bá sì jẹ àmàlà yóò mọ mú mi tó nù tó bá pè kankan náà bá ń tẹ́ mọ kọ́ ẹ kó tó bì tọ eléyìí ń jẹba sáyẹn lè fi tòmátò pààrọ̀ tòmátò tòmátò rogodo àti tòmátò tọ̀tù sáyẹn fi wọn pààrọ̀ ara qawlan wahidan àbọ̀rọ̀ oríṣi méjì wà sọ̀rọ̀ kan náà ni àbọ̀rọ̀ oríṣi méjì wà ọ̀rọ̀ kan náà ni lọ́sẹ̀ tomato wa ń bẹ́ lówó rìbá ni wọ́n rò pé yẹn kò sínú owó rìbá ìyẹn ni wípé ó lè wọ̀wọ́ ló ń jẹ tán sọ ń bi tòmátò èso ń jẹ amóúnjẹ dání wọ́n èsì kó pamọ́ àfi tó o bá fẹ́ sófo owó rẹ̀ bí kí àwọn apó tòmátò pé ọ̀dọ́ ló ti bọ̀ tó tà <laughs> ẹwà pé empty basket iná lọ kó ńgbà tó tó tó bọ̀ bá di ok ẹnìkan á bí àpẹẹrẹ gbangba gbangba kan wá wọ́n gbé àpẹẹrẹ kékeré kàkà lẹ̀ pé àfi tábà fi pààrọ̀ ara wọn tọ́tọ́ ẹni tó wá ní ìtọ́kùnlá àwọn Yorùbá náà mọ̀ lárúbáwá ẹbẹ̀rù ọ̀nà ẹ̀dá kò sí tó burú nà kò sí tí ó burú nà ọ̀dà tí eléyìí bá yí wa mángò ńkọ́ sáré mángò pààrọ̀ mángò torí kíni torí pé rìbọ̀ wọ bẹ́ẹ̀ bọ́ ti wù yín ní ẹ̀ pààrọ̀ rẹ̀ torí pé ṣùgbọ́n ọ̀wọ́ ọ̀dà ẹnìkan gbé máńgò apẹ̀rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún wa náà máńgò tí ò tóbi tí ò kéré lórí pé wọn fi gba àwọn máńgò gbangba gbangba tí ètò ìtọ́ka tóbi o yóò fi gba apẹ̀rẹ̀ mẹ́fà àmọ́ tiẹ̀ la gbà nìtú tó bá yá lọ́padà gba gbangba gbangba sọ́tọ̀ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ lè má àkóso tọ́. á ẹfẹ́ kiri bá bọ́ ní gbogbo nǹkan ni owó rìbá ni ọ̀gbọ́dọ̀ pẹ́ àbí òye wa àmì eléyìí ṣe rìbá rìbó sí bẹ́ẹ̀ ọba fún lẹ́yìn ọdún mẹ́wàá ìwọ lọ́mọ tá a lè fi rẹ́díò pààrọ̀ rẹ́díò náà trade by barter àbí ọ̀tọ̀ ok rẹ́díò made Germany eléyìí made wọ́n wá fẹ́ fi ti nàìjíríà kan gba ti germany sọtọ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ torí ti nàìjíríà dájú so torí di eléyìí ṣé ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ torí kìí ṣe owó rìbá wọn bá àtọ fúnra wọn bá àtọ tó ń gbọ ọba yá kò sí wàhálà nù ilé tá a lè fi lé pààrọ̀ àkòtí tọ́ fún àti èsì tòmátì àti èsì àti èsì alikama àti èsì ìsèdẹ́bí nù. sọ́tọ̀ àbíọ̀tọ̀ ilé alájà mẹ́ta afẹ́fẹ́ gba pààrọ̀ lé e sọ́tọ̀ àbíọ̀tọ̀ kí ló dé èso owó rìbá ok ìwọ gba lé ní ìsìn lẹ́yìn ọdún kan lọ́gbọ̀ ilé yìí sábà dé àwọn tó wà gbé jáde máa fi mọ̀ṣíkélà sáni tilẹ̀ pààrọ̀ lẹ̀ ẹ̀ka mẹ́fà afẹ́fẹ́ gba plọ́ọ̀tì kan. sọ́fà éka mẹ́fà yẹn éka mẹ́fà yẹn ọ̀nbẹ lódò ọ̀bà plọ́tì kan yẹn ọ̀nbẹ tàbí sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ dáadáa àwọn àgbègbè tán wọ́n éka mẹ́fà kí lọ́ọ́ fẹ́ fi dé mbẹ́ ẹ̀rọ lásán mo rò yé ẹ̀ ọ́ fẹ́ gba plọ́tì ẹ̀yọ̀ kan tàbí a. owó nìyẹn tọ́tọ̀ àbí ọ̀tọ̀ ok ìwọ gba éka mẹ́fà lónìí ẹ̀yọ ọdún kan láti kọ́ńplọ́tì kan tọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ torí kìí sówó rìbá tá a lè fi france fa a lè fi gba náírà tọ́tọ̀ sówó méjèèjì àbí èsówó ok tó tábà wáyé pé france fa hundred francs afẹ́ fi náírà tẹ̀ tá a lè fi seven hundred and fifty naira ká fi gba hundred àbí one thousand franc sọ́tọ̀ àbí ọ̀tọ̀ seven fifty nípa láti gba one thousand ẹ tọ́ ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ àwọn kan pé kọ tọ sẹ́mi pé de yorùbá ẹ̀tọ́ ọ̀tọ̀ ẹnìkan kọ̀ tọ́ ewu lẹ́mú Ewo ni wọ́n Ewo èwo ló mú ẹ́ ó tọ́ torí kọ̀tọ́ lọ sọlẹ̀ ọ̀dà tẹ́bá lọ́tọ́ ok wọ́n gba seven fifty ní ìsìn ọ̀tún la ní mú france bá o sọ́tọ̀ àbí ọ̀tọ̀ aha àtọ́rọ́ ti di ó ti di rìbá gbèsè gbèsè ti sọ́ di rìbá ok france sefa tí wọ́n ń lò Cameroon àti france sefa tí wọ́n ń lò Togo sáàlì tí wọ́n pààrọ̀ ara wọn náà ẹ dáhùn fa sẹ́fà ti káwọn èèyàn sọ̀rọ̀ dáadáa wọ́n ń ronú kálukú ọ̀fẹ́ dára lọ́dọ̀ ọlọ́ ẹ so france sefa ni wọ́n máa ń pè ní tí wọ́n lò kan Cameroon wọ́n lò kan ní Togo Benin Senegal nǹkan nǹkan ìbá tó ti bọ́ sí agbọn abòmí náà àwọn ìlú tó ń sọ french yẹn france fà tí wọ́n tún yàtọ̀ sáré ni wọ́n pààrọ̀ ara wọn ok ní ìdìsán bá mú cinq mil that is five thousand francs fà wá sí cameroon èlò òru rẹ̀ lálẹ́ ti gbà ní ti kútọ́nu ní ti lomẹ́ sáré ni gba ten thousand five thousand to ten thousand tọ́tọ́. na. wọn ní bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ àwọn tí wọn sì ń sọ ẹsọ tọ ọ̀rọ̀ pakaṣọ sọtọ àbí ọ̀tọ̀ <laughs> ọmọ níbi àwọn tọlọtọ wọn ń fà á gùn ju àwọn tí wọn àbí ẹ fi lè France bákan náà lágbára wọn ọkùnrin ojú kan lọ wọn kàn nílé nǹkan mẹ́rin wọn ni àwọn ní ara wàhálà tó bá wọn tó bá kó ti Cameroon débẹ̀ wọ́n lè má fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó bá kó ti bẹ̀ndé Cameroon àwọn náà lè má fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ bọ́tí kankan náà ní kíma wọn báàlù wọn ò jura wọn lọ torí rẹ gbọ́dọ̀ jẹ mẹtìlán yadan gẹ́gẹ́ bíi silver to silver gold to gold kọ̀kan wá pé gold kìnnìkà gold kìnnìkà ọgbọ́dọ̀ jẹ́ mẹ́tìlá ń bẹ mẹ́tìl yẹ́dẹ́n yẹ́dẹ́n náírà tí wọ́n ná tẹ́lẹ̀ tí wọ́n ní wọn gbọ́dọ̀ ná mọ́ ìyá yìí náà bá kan jẹ tá mẹ́ ọ̀kan kìí so ní rọ́bà wọ́n ti wá so rọ́bà dípò rẹ̀ bíi twenty twenty náírà wọn yẹn ó dé fifty náírà. ten naira na five naira ọlọ́run mi ìdá lómi kó kalẹ̀ tó rí ok àwọn ti tẹ́lẹ̀ tá lè fi wọ́n pààrọ̀ tuntun mẹ́rin ẹrù dáadáa ní ká ti tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ hẹ́n tòtòrí lè yí súnmọ́ lánàá lánàá bẹ́ẹ̀ yẹn lánàá òjijì wọ́n sọ pé àwọn ọ̀nà wọ́n sì fi deadline sí tẹ́ẹ̀ bá ti ná fi dìgbà yẹn ó pépà. الشكل هو شكل واختلفت القيم value rẹ̀ ti yàtọ̀ gbàtà àwọn ọmọ bákan náà ọkẹjẹ pé pépà náà ti lé yìí yàtọ̀ síru èdè ti lé yìí ok báwo la ti àti báyìí sẹmọ pé sẹmọ tó bá yá bóyá nílùú sẹ́yìn gbé wọn ẹsẹ bẹ́ẹ̀ sẹmọ adélu kan ní sọ wọn sọ fún àwọn fẹẹ ru náírà àti tẹ́lẹ̀ wọn àwọn rà lọ́wọ́ yìí àwọn haúsá máa ń ṣe bẹ́ẹ̀ ó gbé tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n rà àmọ́ yóò wá sọ fún ọ pé hundred naira tí wọ́n ti káńsù òun ọ̀rà lọ́wọ́ rẹ̀ ń tẹ̀ naira tọ́tọ́ tọ́tọ́ àbí ọ̀tọ̀ alẹ́ ẹ̀rù dáadáa kékeré àti pọ́tọ́kọ̀tọ́ tẹ̀ máa sọ yẹn ẹ̀rù dáadáa àhán ọtọ kí ló dé torí pé pépà lọ́fẹ́ ra wọ́n ti di agbára kúrò lára rẹ̀ kọ̀tọ́ ńkọ́ ẹni tó bá tó kó kọ̀tọ́ náà tó bá tó bẹ́ẹ̀ ní fíkìú gbogbo èèyàn ní fọkà á kọ̀tọ́ kọ̀tọ́ náà ni tó àìkọ̀tọ́ tọ́ náà ni àmọ́tọ́fà tó fi tọ́ tá a bá mọ́tọ́fà tó fi tọ́ yẹn àwa náà nìkan ò lè síwá kúrò lórí tá a bá gbàgbọ́ ìdílé mà nísìnyẹn tó sọ pọ́tọ́ ó ní tágàdá lásán lèèyàn fẹ́ rà lóye tó bá wọ ọkọ rà kò sí wàhálà ní ọ̀rọ̀ rìbá ti fóònù eléyìí tó bá pẹ́ nìkan ń bẹ tó sọ pé kò tọ́ kí ló dé tí ò tọ́ torí no ọtọ ni ọtọ lẹ ń sọrùn ọtọ ni pé kò ní bálùmọ̀ iye tó bá wù ọkàn ọ̀rà tá a bá ní kọ̀tọ̀ ìyẹn ni kó sì tún wà válù èbò tó tó bá wà válù èbò kí ló dé tó fi wá hundred naira hundred naira ní ten naira wọn mo tẹ́ fọkàn àlẹ́ ẹnu gbogbo akọ̀ lórí pé àlè rí náà kí wọn lọ fẹ́ rà sí wọn fẹ́ mú owó náà yìí ṣùgbọ́n ìta amúni tó kọtọ kọtọ torí pé ẹni tó fẹ́ rà kí wọn fẹ́ fi ṣe wọn fẹ́ fi dírẹ́sì lé àbọ̀ fẹ́ kó jọ fún ìsírì tó bá jẹ́ pọ̀ fẹ́ fi dírẹ́sì lé ni eléyàn bẹ́ẹ̀ nu erékeré ìbàdí tó kù Islam ò ti gba rọ́bìṣì láyé ọ àmọ́ àbúrò rẹ ra nǹkan ránù tó bá sì jẹ́ kó o fẹ́ máa fi ṣe history ni sẹ́ni tí ọba máa wá wò lọ́dọ̀ rẹ̀ ńgbà tó bá dábì tó ti máa ṣe medium eléyìí ó lẹ̀ ọ̀fẹ́ wọn máa wò sẹ́ni pé ọmọ fowó pa owó nù yọ padà di rìbá náà ọ̀fẹ́ gẹ̀ẹ́sì lẹ́yìn rẹ̀ possibility kan tún wá wà wípé wọ́n máa fi òkùnkùn bójú láti máa ná owó tí wọ́n ní kí wọ́n máa ná máa dípò owó tọ́da ó yí sì bàjẹ́ ní nàìjíríà wa yìí wọ́n ti kó àìmọ̀ yìí twenty naira fún ọ fifty naira fún ọ tí wọ́n ti gbà mọ́ tó ní mọ̀ pé kìí ṣe owó gidi tó ní mọ̀ pé àdàmàdì owó ni àìmọ̀ yìí tí wọ́n kàn ti gbà tọ́ba nírú rẹ̀ lè wọ́n wo sí tuntun yìí. ó rí i pé ìyàtọ̀ wọn lọ títí tí o bá jẹ́ pé ìjàmbá rọ̀ ọlọ́run ó rí i pé wọ́n á fẹ́ ka bọ́ńdù kan fifty fifty naira ọkà lè múrú rẹ̀ fifteen kẹ́ lupọ̀ kẹ́ lupọ̀ kẹ́ lupọ̀ àbí òye wa ó sì ti rárú rẹ̀ méjì ní ten naira wọ́n mọ̀ wá náà ní hundred naira á jẹ́ pé rìbá ni rìbá ni kìlì hàkìkọ̀ torí ẹ̀kọ́tọ́ torí àwọn tí ń ṣerú sẹ́yìn ẹ̀rí sẹ́yìn tó bẹ́ẹ̀ náà máa ń ṣe pẹ̀lú owó dàbà tí náà máa tóbi lórí kọ́bọ̀ tí wọ́n lu láàrin tóbi lórí tọ́rọ́ tí máa dáhùn tóbi lórí náì tóbi lórí kíníkà tó gbogbo ẹ̀rí tí wọ́n ń tà fún ara ọ̀tọ́kẹ́ ra kọ̀tọ̀kẹ́ tàwé. nísìnyí a rí i pé ní nàìjíríà wa ibà yìí nìsín àwọn kan wà tó ẹ máa ń fọ́jú owó wọ́n máa ná fake one thousand naira especially one thousand naira. ok bóòlù ti ẹ̀ ká wọn bóòlù zẹkàǹfẹ wọn fẹ́ pààrọ̀ owó sọtọ kó mú fake one thousand wá kó fi gba one thousand sọtọ àbíọtọ a ẹ má fi tó ẹ má sì máa sọ̀rọ̀ fi tó àwọn kọkọhá ò yẹ sáré dàmbà torí tó máa fi tó náà ẹ ronú bàjẹ́ torí tó o bá ti sọ nísìnyí. kápẹ́ ẹni tó fẹ́ mẹ́sì ni bí ọ léèrè kápẹ́ ẹni tó fẹ́ mẹ́sì ní bí ọ léèrè òun ní pé bóyá yóò rò pé náà nù àbí òye wa yóò sì lọ lo nǹkan yẹn lòkulò wọn náà wà padà tún ronú àgbẹ tí mo dáhùn jẹta pé kìnnì tá a ti lò ìtumọ̀ sí bá máa ronú dáadáa bàtà méjì inú pẹ́rẹ́ pé mi mọ owó yẹn ní fẹ́ àbí kí n má mà ní fake money tí mo bá mà ní fake money tó sì jẹ́ pé èmi náà àtàwọn kan la sí pọ̀tọ́fẹ́ náà nítorí wọn bá na olè mọ̀jà nítorí wọn kó yẹn ọ àbálò lẹ̀ nítorí wọn fẹ́ gba owó tó àbálò èlò màǹgàṣánà tẹ̀lé tẹ̀lé. tọ́jú mi ọ̀mà wọn ná fún mi mọ́wọ́ ni èmi ìmà ìmà ìmà àìmọyerú ẹ̀ tó wà owó tó ń ẹ̀ tó bá jẹ́ pé tó ń ti pọ́ ọ̀mà lọ́lọ́run ó fi one thousand fún ẹ wọ́n gbé one one thousand fún ẹ tó jẹ́ hundred thousand wọ́n sì gbà lórí hundred thousand lọ́gbàá. so ọwọ́ pé wọ́n gbọ́ hundred thousand fún ọ o láǹfààní àti wo kan èwo lórí tí èwo ni fake wọn náà ti gbé oṣù lọ torí ti wo pé ni wọ́n ní ná fake money fún so lọ but náà pé a ti kó wọn nu ara wọn wọn sá ti ajá ikú eléyìí kìí sọ̀rọ̀ rìbá là ń sọ ọmọ ẹni sìn bẹ́ẹ̀ o níta ń sọ ni kí ni al-ghishu wal-khida' al-mufdiyani ila as-sariqa ìjàmbá àti ẹ̀sán jẹ́ kí gbogbo ẹ̀ padà rìsọ́ọ̀tù ti pọ̀ jáde nítorí ẹ̀ka kíyè sára tó bá mọ̀ ẹ̀ mọ̀ tọ̀lọ̀ ná owó jẹ̀bú kan owó kẹtì ọ̀dà I'm very sorry ìfọ́sílẹ̀dẹ̀ wa dáhà máa ń sọ nílẹ̀ haúsá nù tó wọ̀ bá ti dáhùn níjẹ̀bù àbúrò haúsá máa sọ wannan kuɗin jẹ̀bù owó tí ọba ti àwọn ọmọ pé yàtọ̀ ní jẹ́bẹ̀ lórí ọba bóyá àwọn jẹ̀bù ti ṣe haúsá mẹ́rin gbogbo tí ọba ti dáhùn níjẹ̀bù tó bá dójú lówó wọn lè wọn nà gángàrí à nígbà tó pé kángárì à ògùn onórun ògùn kékeré tòtí ọba ti da wọn ní kíni jẹ̀wú so torí de eléyìí tí ọba ti da tó wọ̀nyí ọba ti dẹ́ mánà sẹ́wọ̀ntì bá kí náà máa ṣe tó a ti kú kọ́ náà ní ẹ́ńjìnì kan tí wọ́n fi lúlùkulù tí òfin ní ṣe náà tọ́lé ìjẹba tí wọ́n bá rówó yẹn. sọ́yà kéèyàn wá di ẹni ní abẹ́rẹ́ náà sọ téèyàn bá wá di rẹ̀ téèyàn náwó kan sọ́tọ̀ àbí ọlọ́run náà kúkú rí i pé bí ń pa mí kọ́tọ́ o torí àti téèyàn bá jólè kọ́tọ́ àti téèyàn bá jólè ẹ jẹ́ ká kóra wá ìdáná kò sí ẹni tó wó o. kò sì sẹ́ni tí kò ní fẹ́ mọ́kòwó sápò kódà kò sì pọ́ mọ̀pọ́ na haram lọ́gbà tọ̀tọ̀ torí ẹni tí ó lè kọ́ṣẹ́ ẹ̀mí ara rẹ̀ nípa ọ̀rọ̀ wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ torí ẹni ti jẹ́ pé tí wọ́n á sọ pé ta ni ó lè ṣe ká o má o má o sáà ti máa tọrọ pé kọ́lọ̀

pọ́kàn pọ̀ jù kan lọ táà se méjì ọ̀kan lè pọ̀ jù kan lọ ọ̀dà bí ìgbà tá a mọ̀ dájú pé ọ̀kan ti pọ̀ jù kan lọ nù rìbá kúmọ̀ ń kọ́ o ti wọnú rẹ̀ nù rìbá haramu sí. àdìsí ẹlẹ́ẹ̀kejì ń sọ fún wa pé gbogbo oúnjẹ tó bá máa ń wọn pípọ̀ rẹ̀ àbí wọ́n máa ń wọn wúwúwo rẹ̀ a gbọ́dọ̀ fi gbá pààrọ̀ ọ̀rù rẹ̀ àyàfi kọjọ́ pé kíní láti kíní láwọn tó fi jẹ́ dọ́gba dọ́gba eléyìí jẹ́ lóṣù tó jẹ́ ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún alágbọ̀ọ́yé tó péye mẹ́sàn-án wọ́n ràn bụ lọ láti máa fi tó àwọn lè túmọ̀ sí o àmọ́ etí onídjó túmọ̀ sí ni méjìlá mẹ́lẹ̀ torí tó bá ti yàtọ̀ síra wọn wọn ò ní sọ méjìlá mẹ́lẹ̀ ẹjọ́ kan sọ ni pé yẹ́dẹ́ ìyẹ́ o túmọ̀ sí pé àtọ́hán ti pa àmì oríṣi kan náà ni wọ́n sọ náà. láti àpẹẹrẹ mọ́lẹ̀ wọn ló ti ṣe ìlú tí láti wọn láwọn àti láwọn. irú. àwọn irú owó tí wọ́n lọ́la wọn ti ìlú ẹ̀ náà tó jẹ́ pé fún ìjọra ọ̀gá mi ìdọ́là jẹ́ pé òun lè ní ìwòsàn náà sí ìṣòro àní àyà tó jẹ́ pé yàtọ̀ tó sábà tó. àwọn yàtọ̀ yàtọ̀ yàtọ̀ wà orúkọ lè papọ̀ ṣùgbọ́n tí agbára wọn yàtọ̀ gbogbo olùdókòwò ná dọ́là láyé agbára rẹ̀ ọ̀dọ́gba pẹ̀lú dọ́là tàmẹ́rẹ́ta ẹ̀yà fi irú ìdọ́fẹ́ sí ní kò tó ẹsẹ ti kọ wọ àwọn Zimbabwe bẹ́ẹ̀ ṣe kankan láìpẹ́ ìkọwọ but wọn ló wò táwọn táwọn tẹlẹ àwọn fẹ́ kọ lágbára pẹ̀lú dọ́là bákan àwọn ìlú kan àti ń lo dọ́là but wọn máa sọ pé dọ́là Jamaica dọ́là kìnìkan dọ́là kìnìkan tó bá ti bá tó máa sọ pé dọ́là kólọpọlọlọ dọ́là Amẹ́ríkà tó máa sọ pé ríàl kólọpọlọlọ Saudiya tó ti kọ́ àwọn olómìnira náà ríàl gẹ́gẹ́ bí Qatar so bẹ́ẹ̀ ni àwọn tó máa sọ pé adananir wadarahim kpọlọpọlọ lọ alukuwait tó ń ti kó àwọn àlùtò ńlá náà pọ̀ alukuwait lọpọlọ lọ so tí válù àwọn owó yìí bá yàtọ̀ síra wọn kò sí ní tó burú kò sí tó burú ẹ lè ta wọn kọ̀ọ̀kan pọ̀ jù kan lọ but ní tó sẹ́kù ní yẹ́dẹ́n. التكبير نعم عليكم gbàdúrú mọ́sọ́rọ̀ irú Kuwait ah, irú Qatar àti Saudiya bákan náà ló wọn wá jọ lágbára bákan náà ló wọn gbọ́dọ̀ lọ́jọ́ lágbára wọn gbọ́dọ̀ jẹ mísìlá bíi mísìl yẹdẹmísìl ó kọ tún apapọ̀ náà fọ́tò ọ̀pápọ̀ àbí òye wa ó wọ́n fẹ́ yan olórí wọ́n jọ ń dupò. kí ẹ máa sọ obìnrin ọkùnrin kan obìnrin kan mọ̀ nípa amẹ́ríkà lẹ́yìn sọ abẹ́ ti ẹ̀ gbọ́rọ̀ àbí rògbèrè wo lẹ́yìn ti bá ń tóbi sọ ń gbọ́ ìlú wo ló ń fẹ́ yan obìnrin méjì ìjọba ẹ bá béèrè tí ó ṣẹlẹ̀ ládàá náà lẹ́yìn náà ọba àjẹ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dìbò ọjọ́ bó ṣojú ìbò tìǹbù tí islam fara mọ́ ọba wà lámẹ́ríkà náà lẹ́yìn náà lámẹ́ríkà not everybody has the right of voting mo rò pé yé wa especially àwọn foreigners ó ní protest ọ̀tẹ̀lẹ̀ kótó di fún ọkàn right to vote. lẹ́yìn náà wọn bá fọ ráìtì yẹn kò tó dábẹ́ náà. tí wọ́n bá fún mi mhm. náà fi èèyàn fún padà ṣé ẹni náà lè padà. èèyàn ti nìyẹn nínà ọlọ́run ti kọ́ fún bí ó ti torí ẹ̀ ló ti gbogbo ó fún yín sáájú kó tó yẹ kó bẹ́ẹ̀ ṣe ń gbà ẹ́ ní gílóòbù tí máa fi owó hàn gílóòbù tí máa dìmù yẹn ṣé a máa fi síbi owó ẹ máa wò ó tó lè jẹ ní tó lè jẹ ní tó lè jẹ ní tó lè jẹ ní. máa yẹ ọgbẹ́ wọ lọ́ra gbò bá ti gbà kíni ń jẹ́ bẹ́ẹ̀ gan. dọ́ọ̀tọ̀ lọ́nà ọ̀fẹ́ fóògùn kan pààrọ̀ ògùn tó tọ́ka àgbẹ̀ náà. lágbára tó android yìí kò sí wàhálà wọn lọ mọ̀ kí ni rọ́lá ìwé ẹ̀ka fẹ́ fi sọ̀rọ̀ náà abẹ́ kọ́ ìwọ lọ mọ tó fi ọbẹ̀ fi pàǹdà fi pààrọ̀ pàǹdà ọ̀kan sì wọ́n ju kan lọ má fi ṣá kì í sówó rìbá but bishop pẹ́kẹ́ wọ̀ yọ onísìnà yẹn kò ní pé ah, ọgbà ó ti gbájú ẹ̀ fún un tó bá pé ọyọnu sí wọn náà yọnu sí ọ gbọ́dọ̀ sọ lọla kó sọ kó gba ọgbà ó ti gbájú ẹ fún mi abẹlẹ lẹ́yìn ìjọba. ẹni àwọn ẹtí oúnjẹ tí ìlú awọ òun ní oúnjẹ tí àwọn oúnjẹ tí a ti máa ń sọ títí bí àwọn tòmátò tí kò kò yẹ tó táwa tí wọn wọn tọpa wa tẹ́lẹ̀ ní pé iṣẹ́ tí mi fi ìrìbá tí ìrìbá ti wà tó fẹ́ kọ tó fẹ́ kọ sí òun bẹ́ẹ̀ ni ìkájú kan lọ ẹnìkan fún ìrọ̀lápẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ní nígbà tí mo mú hundred dollars lọ sọ́jà kí ló dé tí mo fi gba forty thousand naira ìwọ́n kan lọ. hekima tó wà ń bẹ̀ ni pé wọ́n ti yàtọ̀ síra wọn hekima tó wà ń ti tòmátò ni pé rìbá ìwọ nítorí pé tí bá wọnú gbogbo nǹkan láìpọ̀ lè ṣe sùn eléyìí muttafaqun láwọn agbọn pé nǹkan báyìí ni máa wàrà kaba ló ti sọ fún wa pé àwọn olùmọ̀ọ́ni sábà bí tìrìbá fi wọnú tí wọn wọn ní atamaniya owó ni wọn a máa ná wọn lówó rìbá wa ní wọbẹ̀ àyàfi kọ́jọ́ pé ru owó kan náà la fẹ́ fi gba ru owó kan náà tí mo fẹ́ fi náírà ọkàn tó kàn lọ mo fẹ́ fi ọkàn tó kàn lọ but wọ́n síra kò sí ní tó burúkú ọ̀pọ̀ jùlọ àwọn àmọ́ tó bá ti jẹ yẹ́dẹ́ bí yẹ́dẹ́ wọ́n wá láwọn nǹkan yòókù yẹn kí ló dé tí rìbá ti wọ̀ àwọn olùmọ̀mí sọ pé màkì ló ń mọ̀ òfin wọn nítorí pé wọ́n máa ń wọn púpọ̀ sì máa ń wọn wúwo wọn lórí ọ̀rọ̀ àwọn eléyìí irin gan ọ̀gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fi rin ẹyọ kan kó o fi gba mẹ́ta àyàfi táwọn sáré wípé wọ́n dọ́gba ní wúwo ìbọtọrọ yìí ò ní ìtumọ̀ nǹkan sílì bàbá wọnú orin tó wọnú kínní wàhálà ni ìdènà dàbí sọpọ ọ̀rọ̀ Malik ló lágbára rẹ al-iqtiyat wal-iddikhar ndí o bá ti jẹlẹ rí bọ wọ nítorí sẹríà náà wàá fúnlẹ̀ máa ń pé kíkpèsè ayẹyẹ ó lé torí ẹ̀ ló ti jẹ́ pé. o lè ra píkọ̀pù kan pẹ̀lú tírélà kan kó o fi píkọ̀pù gba tírélà kó o fi tírélà gba píkọ̀pù rìbọ̀ wọnú ilé nítorí kìí so oúnjẹ kìí sì sèǹtà máa kó pamọ́ fúngbà pípẹ́ torí rẹ̀ rìbọ̀ wọbẹ̀ kọ́wúlẹ̀ ní wàá dídà láti pìlẹ̀ O túmọ̀ sí kó bá ti wí la lè ta wọ́tàmílọ̀ wọ́n kan wá láti sì ẹ wá fi mọ́tò pickup ẹ fi pààrọ̀ nine eleven wọ́n tá mi lọ ilé ẹ̀dùnkù àrẹ lè kò sí wàhálà bẹ̀rẹ̀ bọ́ bẹ̀ nítorí pé ìjà ń pè ní sọ náà látẹ̀ pé ọpọlọ tiwa iná làwọn náà wà mọ̀ kírèétì nǹkan tuntun tuntun tí ò wá ní bá píríncípù tí wọ́n fi lélẹ̀ pé ló dé tó fi lọ. bó wàá nìkan ti sọ ọ̀nà ọ̀gbẹ́. ẹnìkan kí ẹ gbé bẹ́ẹ̀ láyé yìí. bó wàá lẹni sọ pé kọ̀ọ̀sá pẹ̀rẹ̀ pé yàn gbé bẹ́ẹ̀. ẹ̀yìn ẹ̀ sì kọjá ọwọ́ pé wọ́n gba abẹ́ kọjá tó tó fi hàn pé nìkan lónìí tọ́ba wa tẹ̀lé báwọn ẹ máa fi wẹ́lọ̀ ń bẹ̀ àwọn èèyàn tí máa kọjá lẹ́ẹ̀kan láàrin náà lẹ́ẹ̀ máa fi wẹ́lọ̀ láàrin àyèbá àmọ̀ bí wàá sàn kọ̀ọ̀kan mi àyèbá àmọ̀ bí wàá sàn kọ̀ọ̀kan mi àyèbá àmọ̀ bí wàá sàn kọ̀ọ̀kan mi àmọ́ tó bá dé tó rí yẹ ó rí yẹ ọgbẹ́lẹ̀kùn ni sàn ké lẹ́yìn orí he lẹ́yìn gbígbẹ́lẹ̀ eléyàn náà gbé ní arikaz ìta gbẹ́lẹ́kù eléyìn ò ní fi wẹ́lọ̀ ó ti di tiẹ̀ immediately tó bá ti yọ jáde ṣẹ̀rí àsọ pé wàá yọ one over five wọ́n ti ń kẹ́yìn òkè pẹ́ lórí research wa fi hàn yí pé for more than twenty years ago lápèjúwe ẹnìkan kan wá bìrì wọ́n ní the first persons to come ajẹ́pẹ́ tó ń tipa ari lókè pẹ̀wọ̀n ìdájọ́ rẹ̀ ti di kíni àríkàs ó ti di jáde níta gbẹ́lẹ̀ dàpọ̀ wọ́n máa dìraka ó lè di pátẹ́gùn lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ pẹ̀kú olórí ẹ̀ lọ́fẹ́ pẹ̀kú olórí ẹ̀ tí wọ́n fi wá rí pẹ̀lú lẹ́yìn wáyọ̀ wà nọ́mbà fáìfù kò sì sí possibility ká sọ pé láti ojú wíńdò bàálù lẹ́nìkan ti sọ ọ́ lẹ̀ torí wọ́n ń sí wíńdò bàálù kọ́ ọ mọ́ bàá kó bá kálukú.

náà kò sí ẹjọ́ burú mẹ́ tó bá pè ní kò sí wà ní. Thank you sáré ìwé ó sọ pé ìlera ṣé ó ń tàn kára àgbà yìí tó fi wọlé. two hundred one ta òun á ní eighty naira ìgbà tí ọmọ yẹn tó ń ta èèyàn sì máa ń tiẹ̀. bí a lè lo agbárí o kọtọ ìyànjẹ ni ṣé ìsìnkú ẹ ti owó gàrí gàrí wọn ti rẹ a ah, ẹsẹ yọ̀ọ̀dà fún yín ẹ ní kàgbákò ẹ nípa alákòóbá gbogbo àdáàdó wa ṣe fún ọmọ náà lè gbà tó pé gàárì wọn dìbà. wọ́n ní oyin eléyìí tó ṣe pé wọ́n máa sá wọ́n gbé pamọ́ fúngbà tó pẹ́ sẹ́rì bá wọ ọbẹ̀ àbí ọ̀wọ́ kìí tó ń jẹ kìí tó ń jẹ tó yàn máa jẹun títí tó o lẹ́jọ yìí tó fi sùn ọjà bó ti lọ parí. kẹsẹ̀ mọ́tò bẹ́ẹ̀ anábì ni ẹ wá béèrè ni. Thank you pẹ̀lẹ́ dánwò wàhálà rẹ̀ ká tó wá pé èrè tí ò lè kópa má dìgbà kan kó fi lè jèrè ọgbọ́dọ̀ kópa mọ́ ọgbọ́dọ̀ kópa mọ́ bí bá ti ń jáde náà ni ọmọ ta iye tọ́lọ̀ ń bá ní kọ́ gbà alihamudulilayi bẹ́ẹ̀ náà nígbà tó bá wọ́n tí yóò kópa má dìgbà tí ó dìwọ́ yìí. <laughs> bẹ́ẹ̀ náà ni so ọlọ́run pé má kó pamọ́ má kó pamọ́ wàá má ta wàá má ta wàá má ta títí tọ́lọ̀mọ́ ni kò wọ́n bọ̀ ó tún lọ́wọ́ ṣùgbọ́n tó bá yẹ kó pọ̀ ọ̀pọ̀ gbíngbìn ni wọ́n sì gbìn ọ̀rá fún àwọn olùmọ̀sọ ibi ẹni tí wọ́n sọ pé kọjá pamọ́ lọ́jọ́ pọ̀ torí ìrọ̀nà àbáyọ wà fún oúnjẹ tọ́pọ̀ tó bá tà yóò òun ò sì ra etí èso òun gbìn ní tòlá ti ti ń júwe ẹni tó rà tó kó pamọ́ nígbà ọ̀pọ̀ tó wá fi sún ìgbà tí tó eléyìí kó pamọ́ nítorí pọ̀ ń gbìn ní èyí sì ti bá níyà rẹ̀ fi fara ní àwọn èèyàn. wọn bò lòun ó sì bọ́ nínú gbèsè inṣàlá náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اللهم أكبر الله أكبر الله أكبر